بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبته أجمعين السلام عليكم ورحمة الله وبركاته ní àná ọ̀rọ̀ nípa iṣẹ́ yíyẹ̀wò èyí tí ìbéèrè wáyé lórí rẹ̀ tá a sì sọ pé a ṣe àlàyé ọ̀nà tí àwọn tí wọ́n máa ń ríran máa ń gbà ríran. yálà bàbá onífá tàbí wòlíì ẹlẹ́mìí tàbí àáfàá tí ń wo yanrìn tó ń wo tẹ̀sùn báà. ọ̀kan nínú ọ̀nà méjì ni wọ́n máa ń gbà á sọ nípa tí ó ṣẹlẹ̀ lọ́la ọ̀kan ẹyọkan nínú ọ̀nà méjì kò wá sí bí wọ́n ṣe sọ nípa tí ó ṣẹlẹ̀ lọ́la tí ò ní fẹ́ẹ̀ sí èyí tí yóò fẹ́ẹ̀ jọ ọ́. ọlọ́run fi ọ̀rọ̀ adábígba ó fi ṣe àdánwò fún wa ni. àmọ́ ìwọ náà rántí pé pẹ̀lú pọ́ mọ nǹkan yẹ̀wò pẹ̀lú pé ọmọ dífàyè ìwọ náà mà máa sọ àwọn ọ̀rọ̀ míì tó ga sí pé yóò sì ṣe wẹ́kú ntọ́ṣẹlẹ̀ ṣé yẹn túmọ̀ sí pé ọmọ tí ó ṣẹlẹ̀ bíi. wo iye ìgbà tó ti sọ fún ẹnìkejì rẹ pé jẹ́ a lọ àbá ńlé ní ìsìn tẹ̀sí bá ńlé sọ wá ríran ni ṣe bí lọ́nù ni àròsọ ni àbámọ̀dá ni tọ́lọ́n wá pé kó ṣe kòǹgẹ́ ntọ́ sọ ìyẹn ò túmọ̀ sí pé oríran. So wàyí ọ̀nà méjì làwọn èèyàn máa ń gbà sọ̀rọ̀ nípa ìkọ̀kọ̀ ọ̀nà àkọ́kọ́ òun ni ohun tí Yorùbá máa ń pè ní wíwẹ́jú tàbí ojú wíwẹ̀. ohun tí wọ́n sì gbàlérò pẹ̀lú wíwẹ́dú ni pé ẹni tí ó fẹ́ sọ nípa ìkọ̀kọ̀ kò bùkátà sí irinṣẹ́ kankan bíi yèèpẹ̀ bíi tẹ̀sùnbà bíi ọpọ́n fá kò bùkátà sí kó tó máa sọ ohun tí ó sọ. ó ti ní àwọn ẹ̀mí àìrí kan tá à ń pè ní àlìjẹ̀nù táwọn máa ń pè ní rauhaniya tírú ẹni bẹ́ẹ̀ tí ó ti bá ní gbólóhùn tí ó ti bá ní àdéhùn. irú àlùjànnú bẹ́ẹ̀ yóò máa bẹ pẹ̀lú olówó rẹ̀ ìgbàkigbà tó bá ti fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ ẹ̀yin ò ní í mọ̀ pé àlìjẹ́nu yẹn ń bẹ ń bẹ. àlìjẹ́nu ìwárè yìí òun náà kò mọ ìkọ̀kọ̀ nítorí pé bí awo ọba ní ó ń gbọ̀wọ́ kò ní iná ò ní gun òkè odò ń wọn ọlọ́run ti dá àlìjẹ̀nú kọ̀ọ̀kan sí ẹnì kọ̀ọ̀kan wa lára àlìjẹ̀nú yìí orúkọ tí wọ́n ń pè ní kọ̀rí inú nù wọ́n ń pè ń kọ̀rí inú nítorí pé bí òjì ló ṣe rí sí wa tó ga sí pé ibi ọba ti lọ báyìí òjì rẹ yóò sopọ̀ mọ́ ọ pọ̀ńtọ́ bá sopọ̀ mọ́ èèyàn tí ò ṣeé jálẹ̀. òun náà ń pè ní kọ̀rínùn ohun tí bá ń tọ́ka sí òmíràn tàbí ènìyàn mìíràn òun náà ń pè ní kọ̀rínùn ẹnìkọ̀ọ̀kan wa ìlú wa ní kọ̀rín gbogbo àwọn ọmọ ànábì ádámà pátá ni Allah fi kọ̀rínù tì sí lọ́dọ̀. kọ̀rínù wa yìí òun ni yóò wá link mọ́ èṣù tí bàbá tó ríran wọn tó ń lò wọn á jọ link mọ́ra wọn wọn á jọ connect mọ́ra wọn ohun tó bá fẹ́ mọ̀ nípa ẹni rẹ̀ kọ̀rínù yẹn ni ó sọ ìròyìn ẹni rẹ̀ fún un. yóò sọ fún àlìjẹ̀nu ti babaláwo àlìjẹ̀nu ti babaláwo yóò wá sọ fún babaláwo ìlànà wíwẹjú nìyẹn ìlànà wíwẹjú nù. àwọn tí wọ́n máa ń ṣe yẹn àwọn wòlíì wọ́n máa ṣe dáadáa àwọn babaláwo wọ́n máa ṣe bẹ́ẹ̀ náà ni àwọn àfáà lálìjẹ̀nù àwọn àfáà oníràwọ̀ á níyà àwọn tó gbajúmọ̀ jùlọ ń bẹ̀ òun ni àwọn onísúfí àwọn onísúfí ìlànà kan nìyẹn ìlànà yẹn kí ni àléébù tiẹ̀ àléébù rẹ̀ ni pé ṣíríkù ti wọ̀ ọ́ nítorí pé ẹni yẹn yóò máa ṣe sacrifice kan fún àlìjànú lórí iṣẹ́ tó ní kó máa ṣeun ó lè já sí pé àlìjànú lè béèrè pé kó máa pa adìẹ fóun lẹ́ẹ̀kan lóṣù ẹ kàn sáré àfáàn ni yóò kàn sá sọ pé òun pa díẹ̀ lóṣooṣù yóò sì máa gbé fáwọn aládùúgbò pé ẹ̀yin ọmọ kéékèèké ẹ wá jẹ́ òun. nírú àwọn sàrà báwọn fi ṣòro jẹ láwùjọ wa wọ́n lè ní kó máa pa ẹran nígbà míì ẹ̀wẹ̀ wọ́n lè má gba ẹran lọ́wọ́ rẹ̀ kó ga sí pé wọ́n lè ní tó bá ti kírun tán wọ́n lè ní tó bá ti fẹ́ kírun kọ́mọ́sálùwàlà tó bá ti fẹ́ máa rí àwọn ṣé ẹ sì mọ̀ pé kì í ṣe pé kó mi ọ́ máa rin lára èèyàn láti sọ pé èèyàn sálùwàlà ara lè ti gbẹ tí èèyàn sọ pé òun lálùwàlà so irú ẹni bẹ́ẹ̀ a kàn sáré pé gbogbo ògbà yóò sọ fún lálùwàlà tàbí nígbà míì tí jínú bá rí i pé wọ́n tètè get ó lè ní kó ṣàlùwàlà àmọ́ tó bá ṣàlùwàlà tó bá ti só kó sì máa kírun lọ tàbí kọ́ ní kó máa fọwọ́ ra bẹ́ẹ̀ rẹ̀ yóò sá fún ní májẹ̀mú kan lórí iṣẹ́ òun. tí májẹ̀mú yẹn ọmọ túmọ̀ sí pé onítọ̀hún ò ní ní ìjọsìn. ìkáyọ̀ ọ̀rọ̀ yìí mo gbọ́ lẹ́nu ustaz alhaji isakiri sulaudeen ọbalẹ̀ndé bẹ́ẹ̀ náà wọ́n ti sọ wọ́n sì ti lé ní wọ́n ti ń súnmọ́gún ọdún tí wọ́n sọ̀rọ̀ ní ìsìgbàgbé. wọ́n ní ọ̀kan nínú àwọn ìmáàmù ìlú yìí ó kú wọ́n sì lọ kírun sí lára ọ̀kan nínú àwọn ìmáàmù nínú ìlú Ìbàdàn wọ́n lọ kírun sí lára nígbà tó di lálẹ́ ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí àrẹ̀mọ rẹ̀ ó sùn àwọn àlùdùnrún tí bàbá rẹ̀ máa lò dé wọ́n jí i. wọ́n ni kó jókòó nígbà jókòó wọn ni kí ni tẹ́yìn fẹ ara àbò nìyí wọ́n wá láwòrán èèyàn wọn ni àwọn ni òṣìṣẹ́ bàbá rẹ̀ àdéhùn tó wá ń bẹ láàrin àwọn àti bàbá rẹ̀ làwọn ní kíwọ náà kó o kọ̀ntínú. bàbá rẹ̀ nígbà tí ń bẹ láyé ó gbajúmọ̀ náà wọ́n ń jálàbí tí ẹnikẹ́ni bá wá bá fún èyíkéyìí ìṣòro ó lè ní buyepẹ mẹ́hùn buyepẹ wá mẹ́hùn lọ́ntì máa sì buyepẹ wá yọ kankan fásí àsì ni mẹ́ni lọ́dà sínú omi kó fi wẹ̀ bùkátà ẹ̀ ti bíyá lọ́ntì yọba sí ìwẹ̀ ń tòótọ́ bùkátà tí ń pààyà lé lórí ní ọba sì dìyà tí wọ́n bá ka mọ́jú ọ̀nà níbi tí ewé wà ewé tó bá ti náwó sí náà ni tẹ́nìkan bá ní orí ń fọ́ òun ewé tó bá ti já náà ni kò sí pé ewé kan ni hmm, títí ò ní ewé kankan nú èyí tó bá ti já ni tó bá sì ti rawọ́ mọ́wọ́ báyìí tó ka fátíà fátíà ni ó kà sí o táwọn èèyàn gbà kó ka fatia sí yóò sì ní ẹ̀fẹ́ra lórí àrò sì tuntun àrò tù pẹ́sẹ̀ mo sì lò gbèsè ayé ẹ̀ nù. ọmọ ni ṣé pé òun lérò pé àdúrà bàbá òun gbà ní pé ọlọ́run ṣe kàràmà fún bàbá òun wọ́n níbo ni kàràmà òun wà kàràmà sí àpọ̀tọ̀ bá òun yíyan bá tiẹ̀ ní karama ṣé ojoojúmọ́ karama máa ṣẹlẹ̀ ìwọ náà wo bàbá rẹ bó ti já sí pé kò síbi tí wọn ti wá bẹ̀ṣẹ́ láti Kotonu ni láti Togo ni o láti Mali ni o èwo wọn fẹ́ ṣe ń bẹ̀ ọ ni ẹn tó bá gásí pé kádùá tòun náà máa gbà káwọn èèyàn máa rí gbàdúrà lọ́dọ̀ tòun náà òun náà fẹ́ wọ́n ní ṣùgbọ́n ó ní nǹkan tó máa ṣe sí o wọ́n ní kí ló ń mọ̀ ṣe ah. wọ́n ní tọ́wá ṣàlùwà látán tọ́wá ti wọrí tọ́wá ti wọ́n náà ẹni yẹn náà ló di ìmáàmù ní mọ́ṣáláṣí bàbá rẹ̀ wọ́n dà pé bàbá ń kó kó ni wọ́n sọ pé wọ́n kírun sí ẹni lára rọrùn ti pẹ́ gan. rọrùn ti pẹ́ gan ó ti ń lọ bí ogún ọdún tí wọ́n sọ fáwa gangan wọ́n wá sọ fún tì pé ọmọ fọwọ́ ra ẹ̀pọ̀n rẹ ní o mọ̀ fọwọ́ ọba ti bọ́ sórí mímbàdí tán ọkàn sí bí ẹni pé òwúra báyìí ọkàn sí bí ẹni pé òwúra ọba tọwọ́ bọ̀ abẹ́ ọfọwọ́ gbẹjọ́ ọba sí Allahu Akbar ah, ọmọ ni ṣé bàbá àwọn àdéhùn tó ṣe fún yín nù ni àbí tóun lẹ sọhun wọn àdéhùn tí bàbá rẹ ṣe nù tẹ kú nítòsí bó ti ṣe kírun tẹ kú nù ẹni tí wọn lọ́lọ́ ń gbà fún nù. àwọn ìṣẹ̀lẹ̀ báyìí wọ́n máa ń ṣẹlẹ̀ dáadáa sáwọn tẹ́ lérò pé ọlọ́run gbà fún wọn ṣẹlẹ̀ gbogbo àwọn tó ń pariwo ara wọn káàkiri ń táwọn èèyàn ń dà lọ́dọ̀ wọn fún ìṣòro ayé wọn ẹ̀yin ẹ máa wo ẹ̀yin ẹ máa wo ọjọ́ tí ìkọ̀ọ̀kan wọn tí ó jáde kúrò láyé ìmíì máa gbókú bí ajá ni mo mọ àwọn tó gbókú bí ajá nù yìí kò sí máa dákọ ni kí wọ́n má tún sọ kí mo tún dé wọ́n gbókú ni nígbà wọn sì ń bẹ láyé kò sẹ́ni tí wọn ì bá jà tí wọn ò ní borí rẹ̀ mẹ́rin pàdé eléégún wọn gba ìkú orí rẹ̀ dànù kò sọ ń tọ̀hún èṣù ju èṣù lọ. nǹkan ń bẹ níbi káwọn èèyàn máa sọ pé ọlọ́gbà fún àáfàá kan o wọ́n lẹ́yìn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. gbogbo ẹni tó bá ti já sí pé bíi kan máa sọ pé ó ń ṣiṣẹ́ ìyanu ń ṣiṣẹ́ ìyanu ah, ah, ṣiṣẹ́ ìyanu tí ò sí mọ́ wọ́n wá ní àáfàá tí ń ṣe wọ́n ní wòlíì yìí ń ṣe é àlìjẹ̀nu ní bẹ lábẹ́ rẹ̀ kò sí nǹkan kan mi. arákùnrin wa kan wọ́n ń pè ní dr kìnìkan. kan dọ́kítọ̀ kínní kan ni wọ́n ń pè èmi àti wọn ṣẹ̀ṣẹ̀ ìrìnà pàdé ni wọ́n máa ń sọ fún mi nípa nípa eh, arákùnrin kan wọ́n ń pè ní sheikh ṣùgbọ́n ó wà ní agbo àwọn onísúnà tó ti yé wọ́n ní tí wọ́n bá ti wá ń lọ ọbì kan tọkọ̀ bá ta kú wọ́n sábà máa ń lọ ọbì kan tí wọ́n sábà máa ń lọ ọbì kan ok tí wọ́n bá ti wá ń lọ ọbì kan tọkọ̀ bá ti wá ta lójú ọ̀nà ní ẹ̀bà ni ẹ má wulẹ̀ dààmú yọkàn tún láwà nínú yọkàn so láwà ní mọ́ ọkọ̀ ni yọkàn fọwọ́ fà ni bí ó sì máa fọ ọkọ̀ lọ́nu. nítorí ń pè ní sheikh nù wọn ń bẹ ẹdí sìn yìí o kẹtì fún o ló ti yé tọkọ bá takú tẹ má ti ń lọ ibi tẹ má lọ òun mo sábà máa jáde dáadáa máa jáde sọtẹ́ má ti wá ń lọ bìkan tẹ́ ń gbọ́kọ̀ lọ tọkọ̀ bàbá takú sójú gbó wọn yà ọkọ̀ ṣe àtakú sáàrin láàrin mẹkáníìkì hmm. yọkàn tù láwàdí ni yọkàn sọ láwàdí mọ́ ni ẹ̀yin jẹ̀mọ́ ọ̀yà ẹ̀ fẹsẹ̀ nìṣó òun ó sì ra mú láwàdí ẹ̀ tó so mọ́ yóò sì mọ fàbọ̀ bẹ́ńsì ń fa sẹ́ran gan tiẹ̀ ni àbí kẹ̀kẹ́ ọmọ kékeré wọ́n ní bí ṣe máa ṣe nù náà sì pè ṣe Pakistan lálejò ní bá kú sọmọ kan lára ń bẹ ló di pé kò sẹ́ni tó lè kojú rẹ̀ nàbàní sheikh ẹ wá ṣiṣẹ́ ọlọ́run mọ́tò tẹ̀ ń wọ́ kò fẹ́ẹ̀ nítumọ̀ bíi eléyìí ó ti di ṣéwò mọ́tò ó ti di ṣéwò jàǹwé so ẹni torí ẹ̀ dàrú yìí ni kẹ́ wá bá wọn yanjú lọ́ba lọ́bọ́ ń tọ̀hún àlìgbàwọn tí ń bẹ lára arákùnrin ó le ju ti ara ṣéwù lọ ṣéwù fẹsẹ̀ ni ṣéwù họ ọlọ́mọge yìí Nàìjíríà ni ti mọ́ wọ́ mọ́tò ńgbà tá a sì rí ó Pakistan láyé àṣírí ti tú. gbogbo àwọn tí mọ́lá lìgànnù ṣúlẹ̀ yẹn tí bá ti máa ń sọ fún ọ pé òun ṣiṣẹ́ kàyéfì kan ṣọ́ra fún tìyẹn o ṣọ́ra fún o kọ́mọ́jẹ̀ wọn kó bọ́ ọ mọ́ wàwàkúwà wọ́n bá rírì kúrì ìlànà tí islam láàlẹ̀ pé kó o fi là náà ni kó o tọ̀ ntọ́lọ̀ ń kọ́ mọ́ o rì ṣe wá rí dókítọ̀ yìí òun kẹ́kọ̀ọ́ lọ́wọ́ òun kẹ́kọ̀ọ́ lọ́wọ́ Pakistan tiẹ̀ nẹ́ẹ̀ma sọ fún pé ọkùnrin tí gínú mọ́ ń dà láàmú yìí ọmọ lè ṣe é wù ẹsẹ̀ ṣé wò mọ́ balẹ̀. ọ̀wá wa lọ bá ní ṣègbìyànjú lórí rẹ̀ nígbà níbo ló wà nígbà sọ ibi tó wà lọ́ba lòun wọ́ lọ bó ṣe dọ́dọ̀ arákùnrin ọ̀sẹ̀ wọ́ sí i ọ̀dà lóhùn ọ̀tọ̀ wa mo fẹ́ ká gọ̀ délé ni ó sì bọ̀ nu mọ́tò ó sì gbé lọ lé ó sì ṣe rúkúyà fún un lára ẹ̀ bá balẹ̀ òkìkí kan ṣéwù tí ń wọ́jà ń wé onírọ́ ni ó lóun ò gbà bẹ́ẹ̀ àfìgbà tó tó rí arákùnrin tí gínú dà láàmú yìí tó sùn ó jí bọ́nà sì fún lálàáfíà rẹ̀ làwọn ẹ̀bá ní ẹ̀yìn ìwọ̀n tún láàsì mọ́ yìí o ẹ̀yìn la tẹ́ máa ń wọ́ mọ́tò báwọn èèyàn ṣe ń tọ́ba ti ẹ dákun kí ni kí ni kí ni rẹ́lívánsì kí yẹn máa wọ mọ́tò kí ló fẹ́ fìyẹn sí fún wa ẹ́ olómú sheikh ahmadu bunu tẹ̀míyà sọ wípé tẹ́mání àáfàá kan fẹ́ ó ń rìn inú atẹ́gùn tẹ́mání rìn lórí odò láì gbọ́kọ̀ ojú omi ó ní ewu yé sí dáadáa o kí ni pàtàkì kó rìn inú atẹ́gùn fẹ́ ṣe fún wa àǹfààní kò la fẹ́ ṣe ń bẹ̀ àǹfààní wo la fẹ́ ṣe ń bẹ̀ èyí tá a ṣàǹfààní ń bẹ̀ ó lè ṣe yùn wọ́n ní wọ́n ń pa àwọn mùsùlùmí ní orílẹ̀-èdè kan kó o ní agbára kó o lọ sọrí àwọn tí ń pa mùsùlùmí kalẹ̀ wọ́n ń wọ mọ́tò káàkiri tìjàwé sí bẹ́ẹ̀ lù kí ni àmìyá rẹ̀ kí ni pàtàkì iṣẹ́ tó ń ṣe wọn. so nítorí náà àwọn èèyàn máa ń ṣẹ́ àlìjẹ̀nù àlìjẹ̀nù wa ni ó bá kọ̀ rí inú ara kọ́sítọ́mà sọ̀rọ̀ ó ní babaláwo tàbá àfáhùn tàbí wòlíhùn ó ní ó fi mọ kí ló jẹ lálẹ́ àná yóò mọ ọkọ bàbá rẹ yóò mọ ọkọ ìyá rẹ ẹni tí ó bá lo jinnu kò lè mọ̀ ẹni tí ó bá lo jinnu kò lè mọ ọkọ ìyá rẹ níbi ìlànà kejì kò pọ́síbù kò mà kò pọ́síbù torí pé gáàpù ti ń bẹ láàbí ti ń bẹ láàrin ẹni tí ń lo jínnù àti ìlànà kejì tí màá sọ yìí gáàpù gbòòrò ni àwọn nǹkan tó tó pamọ́ fún èèyàn àfi tó ń tì bá sọ ọ́ oníjínú ó sọ nípa ó ń tọ̀ fún ọ̀gá rẹ̀ yọ sọ̀rọ̀ tó jẹ yọ yóò sọ bí tí àpá wà lára rẹ àti tó bí àpá òun yóò sọ iye ọmọ tí màmá rẹ bí torí ẹjọ́ ń gbogbo nǹkan lẹ́gọ́ ń ṣe nǹkan mọ́nù bí òjì rẹ ni kọ̀rínù rẹ ó ti ráṣìírí rẹ kò sí ní tí ọba fẹ́ sọ ló kù. ìlànà kan nù kò sí bí yóò ṣe ṣèyún tí ò ní ṣẹbọ ìlànà kejì ìlànà ìṣirò ni ìlànà ìṣirò ni àwọn babaláwo ń lò àwọn wòlíì náà ń lò àwọn mùsùlùmí náà ń lò gbogbo ìlànà ọ̀kan bẹ̀ ó lórí èjì ogbè wọ́n ti ní ntí wọ́n tẹ̀ tí wọ́n ó gé tí wọ́n ó gé tí wọ́n ó gé tí wọ́n ó gé tí ó bí èjì ògbè tí ó bí ọ̀yẹ̀kú àti gbogbo rọ́ndàndàn wọn tẹ́gbẹ́ kalẹ̀ lọ ṣe wá rí èjì ògbè olóríkì ọ̀yẹ̀kú olóríkì now tí ẹ bá ti is just like pé àpẹẹrẹ rẹ̀ rẹ̀ o bíi kí n mú ẹyin lọ́wọ́ ọ̀tún ẹyin tútù kí n dì mọ́wọ́ ọ̀tún tó kéré tí tẹ́ẹ̀lé rí ń ta kí n sì mú ẹ̀yìn kékeré sí ọwọ́ òsì kí n dì mọ́wọ́ ló ti yé kí n ti wá gbé àníyàn kan kalẹ̀ lórí ìkọ̀ọ̀kan wọn bíi kí n sọ pé ẹni tó bá fi lè mú ẹ̀yìn ó túmọ̀ sí pé ayé rẹ̀ ó delicate ẹni tó bá sì mú ẹyìn ó túmọ̀ sí pé ayé rẹ̀ yóò dùn yóò lárinrin that formula tí mo gbé kalẹ̀ ń kí n wá ní kẹ́nìkan wá wá kó lóun fẹ́ yẹ nǹkan wò kí n wá dúró méjì báyìí kí n wá ní ó kan èyí tó bá mú náà ni màá kì fún ìlànà sírò tí wọ́n gbé kalẹ̀ mu so ti yẹn bá a nísìn òun ò rí nǹkan kan kò rí nǹkan kan kò rí nǹkan kan ti yẹ kò rí nǹkan kan ṣùgbọ́n ètò tí wọ́n gbé kalẹ̀ yẹn wọ́n ti fún ní oríkì wọ́n ti fún ní oríkì nínú àwọn ètò wọn rèé èyí tó jẹ mọ́ ti èjì ó ti lóríkì tẹ́ má fi lè da tẹ́ má fi lè tẹyàn rìn lẹ̀ tí wọ́n gé tí wọ́n gé ìfẹ́ ṣe é fún wa kẹ́lẹ́ mi má lọ́mọ practice rẹ̀ ni ló ti yé sòtẹ́ má ti tẹ̀ ẹ́ lẹ̀ á gé wọ́n tẹ̀ mẹ́rin sókè mẹ́rin sísàlẹ̀ mẹ́rin tó wà lókè wọ́n ó gé ní alternation. alternation wọ́n á gé alternation tí wọ́n bá ti ń gé ní alternation ìṣẹ́dá kó one or two tóyé tí wọ́n bá ti tẹ̀ kéní báyìí tẹ́tẹ̀ báyìí tẹ́tẹ̀ báyìí tẹ́tẹ̀ báyìí wọ́n á máa gé alternation tí wọ́n bá ti gé àkọ́kọ́ eléyìí wọn ò ní gé kejì ìkẹta wọn mú wọn ò ní gé kẹrin ìkarùn wọn mú tó mẹsẹ̀ ń ṣe òun tó bá dé parí ìṣẹ́dá kó one ègé kan tàbí kó sẹ́kù méjì now mẹ́rin ní bẹ lókè mẹ́rin ní bẹ sálẹ̀ mẹ́rin tòkè yẹn òní ò wá fọ́ọ̀mù tó bá tọ́ ẹ ká sí pé ní tí wọ́n gé kù ó jẹ́ two two two two sọtiyé wọn gẹ̀ẹ́tì èjì ògbénu wọn sì èjì ògbénu ayé tọ̀ nù wọn ò ríran o òun náà ní fi ń ṣeré bẹ́ẹ̀ o very very dramatic òun náà ni ó tẹ̀ ńlẹ̀ tí ó gé so wọ́n ti wá ní èyí bá jẹ́ two two two two olóríkì èyí bá jẹ́ two one one one olóríkì èyí bá jẹ́ two one one two olóríkì èyí bá jẹ́ one one one two olóríkì now wọ́n sì gbọ́dọ̀ gẹ́ẹ̀tì nǹkan kankan so èyí tó bá ti wá gẹ́ẹ̀tì wọn á kì fóńtọ̀hún pé à n tó yọ lójú ọpọ́n yanrìn wa yìí n tó jẹ mọ́ ìṣòro yóò yọ mbẹ n tó jẹ mọ́ ìṣòro ayé yóò yọ mbẹ n tó jẹ mọ́. iṣẹ́ ìṣe rẹ̀ yóò jẹyọ ń ohun tó jẹ mọ́ aráalé rẹ̀ yóò jẹyọ ń wọ́n á gbé gbogbo ẹ̀ sí orí nǹkan méjì wọ́n gbé sórí pé wọ́n gbé sórí ìrètí àti ìpáyà lọ́jíìkì sísítẹ́ẹ̀mù lọ́jíìkì ni mo sọ fún yín o wọ́n gbé sórí ìrètí àti ìpáyà kò sí ẹnìkan nínú ẹni tó jókòó mọ́ tàbí ẹni tí ń gbọ́ mi tọ́lá kò mí méjèèjì báwọn yẹn ṣe ń kó sọ́wọ́ wọn nù o ìntọ́ wà pàmẹ́nẹ́ǹtì sí wa lára nẹ́bí mu wa mọ́nkálukú ṣe jókòó yìí ní kíní kan ní ń pa wá láyà bóyá ìtọ́ fẹ́ ṣèdánwò bóyá ìtọ́ fẹ́ tíráàbù bóyá ìtí ọ fẹ́ ṣe bísínẹ́sì kan yóò sá ní nǹkan kankan kankan tẹ́rù ń balẹ̀ lórí bóyá ìyàwó ẹ̀ lóyún bóyá ọmọ ẹ̀ wà lábúrọ́d bẹ́ẹ̀ náà ni ó sì ní nǹkan kankan tó jẹ́ ìrètí tí ń retí ní dáadáa bóyá ó fẹ́ ń retí lẹ́tà àpọ́ìntímẹ́ǹtì bóyá ó ń retí lẹ́tà promotion ìyẹn àti ẹ̀ máa dùn máwọn ará sẹkítẹ́rìàtì pọ̀ torí gbogbo gbàdé máa retí promotion letter a wà sọ fún pé nǹkan kan pa yín láyà bá a sì wọlé nu o àmọ́ nǹkan wọn torí pé n ti ń pa láyà pọ̀ n tó lè pààyàn láyà pọ̀ ká má bàa wà fọ́ńbù. ẹnu ara ẹ náà láti mọ ti ń paraya pẹ̀lú ògùn ọlọ́run ààrin nǹkan is just pure mathematical ààrin nǹkan lẹ́ni tí kò bá mo ti yanjú o ní ẹni tó lọ sí àlìjẹ̀nu o òun rí nǹkan tiẹ̀ but ẹni tí ò sálìjẹ̀nu kò rí nǹkan kan lọ́jíìkì nìkan ló ń lò nǹkan kan sì ń pa yín láyà ó náà níbẹ̀ ni yóò adayọ yóò dayọ yóò dayọ kí ni nǹkan ọ̀hún tí ẹ fẹ́ ṣe tí ń bà yín lẹ́rù. ẹni tí ó yẹ kó sọ nǹkan ti ń báyìí lẹ́rù yóò tún wá taari ẹ̀ sí dìdìrìn tó wá béèrè ètí ń bà ọ̀nà wà ní ọmọ nǹkan tó lóyún ni ok tiri yóò bí láyọ̀ kàn nà ẹ lówó díẹ̀ ni wẹ́rẹ́ lè bí tiẹ̀. wẹ́rẹ́ làgùtàn bíi tiẹ̀ yóò bí láyọ̀ ni inú tiẹ̀ ló ti á dùn wọ́n ti lọ́mọ wọn bí láyọ̀ kò rí nǹkan kan pọ́ ọmọ lóyún o kò rí o ẹnu dìde náà ló ti gbọ́ pé ọmọ òun lóyún o yóò ṣẹ̀wá cháàjì ẹ̀ fún owó bí ó ṣe bímọ láyọ̀ tọ́ba ti gà sí pé ìrètí lọ́gbà wọlé ẹ̀ ń retí nǹkan kankan nǹkan ti súnmọ́ yín pẹ́kípẹ́kí o yóò kọ́ bú ẹ̀rì sẹ́rí <laughs> á ah, ọlọ́run mọ́gọ̀ wá o yóò kọ̀kan yọ náà bú ẹ̀rì pé ah, físà mi ní màá sọ o tó ẹ kọ́ lámúyàn lọ́wọ́ tẹ́mágẹ́ yóò àwùgọ́ yóò ṣẹ́gun sí pé.